ṣéèkù wa ní ààyè yìí abẹ́rẹ́ wọn bá lè kí ọlá pẹ̀lú nǹkan bá wa sọ wọn padà láyàtọ̀ láfíà àti gbogbo àwọn tí wọ́n jọ kọ́ wọ́rin magbùrìnà májúrí àmín tí ọlọ́run ìrìn àjò tí wọ́n lọ náà kọmọ́sí ní òpin fún wa wáwọlá agbára ẹ̀kọ́ wọlá ògbó rẹ̀ ibi tí wọ́n lọ náà ààyè ìjọsìn náà kọ́nà kọ́ máa sì lè wọ ìwà náà sí ìràmọ̀tì ya arham rahmin kí a fi kọ́ sí wọn àwa tí a ti wà ń bí tẹ́lẹ̀ ó tẹ́ ṣe kọjọ́ sí wípé a ti gbọ́tẹ̀ sí àwọn súra yàbí àwọn àyà yìí lẹ́nu wọn náà ni nítorí àsìkò wa gẹ́gẹ́ bí a ti mọ̀ pé alukur'an pàpín kísọ̀ ìtàn eléyìí tí yóò sì máa jẹ́ òdodo inú alukur'an náà ló wà ṣùgbọ́n pé à ń gbọ́ ìtàn kò sí ta fẹ́ mú bẹ̀ ju ká mú ẹ̀kọ́ lọ. ìyẹn náà ni ó wàá jẹ́ kí á wo ìtàn ànábì wa Suleiman alayhi salatu wa salam tí a ó sì máa tọ́ka sí àwọn nǹkan kọ̀ọ̀kan tí ó máa jẹ́ ìbámu lórí ojú ọ̀nà tí a wà títí ojú ọ̀nà ìjẹ́ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn tí ó kálukú wa náà sì ní àfojúsùn lọ́jọ́ ọ̀la wa yí pé ibi tí Ọlọ́run bá darí ẹnì kọ̀ọ̀kan wa náà sí báwo làwa náà ó ṣe dúró báwo làwa náà ó ṣe ṣe tí iṣẹ́ Ọlọ́run ọba tí ó fi máa lọ láàyè náà tó dodo sì lè máa fi jáde lẹ́nu wa a ó máa tọ́ka sáwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan yẹn ni oníjà yà púpọ̀ ṣùgbọ́n bí àwọn nǹkan kọ̀ọ̀kan tá a bá rí wípé ó yẹ káràǹfà ní kasí méjì ń bẹ̀ náà àníṣàlá ìwọ́bẹ̀ lẹ́nu àsìkò tọ́wọ́ wá gbà wá ma àánú rí pé ìtàn náà bí Sùlẹ̀mánì ẹ̀ ìtàn náà kò díẹ̀ tó sì jẹ́ sí wípé a lè má lè parí ẹ̀ ṣùgbọ́n ẹnu tá a bá rí mú ń bẹ̀ náà àtàwọn àyà mi sì jẹ́ sí wípé a lè ṣe ìlègáwò tẹ̀síìrì ẹ̀ ní tìtorí àkókò wa àti ibi tá a fẹ́ dé níbi àwọn ẹ̀kọ́ tá a fẹ́ fà jáde àyà alákọ̀ọ́kọ́ yìí inú nǹkan tá a lè tọ́ka sí ń bẹ̀ òun náà ni kí o máa kẹ́kọ̀ọ́ ẹ̀sìn kó mọ pàtàkì ìtí ń tọ́lọ̀ ń gbélé lọ́wọ́ ìmọ̀ ẹ̀sìn tó lóhùn wá àtẹni tí òun náà ti ń rírà gẹ́gẹ́ bí wípé òun ti ń jáka nú àgbà ọmọ akéwú torí pé àwọn àbá títí wù kí wọ́n tó nú mímọ̀ gan wà pẹ̀lú àwọn ọmọ akéwú tó èyí dání ní wọ́n làwọn ò lè lè pẹ̀lú àwọn ọmọ akéwú sí nígbà táwọn àgbà bá bá ń pẹ̀lú àwọn ọmọ ó túnmọ̀ sí wípé tá a bá àwọn àgbà ọmọ ilé kéwù náà ọ̀rọ̀ tó ń bá wọn tí wọ́n ti jòkó lẹ̀ tí wọ́n ti ń bá wọn rí torí pé ọ̀gọ̀rọ̀ ọmọ tàbá sì wò ó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ọlọ́run bá lè jọ láńsọ fún wa nínú tànẹ́bí wa Suleiman níbí أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين اللهم بارك عليك ولا صف وعيفه ولقد آتينا داود سليمان علما ولقد آتينا داود وسليمان علما اللهم بارك ولا صف ànábì wa dáúdà àtànábì wa Suleiman òun lòun fáwọn méjèèjì ní ìmà òun fún wọn ní ìmà tàbá ti ní ìmà a rí pé gẹ́gẹ́ bí àwọn ọmọ ilé pé wọ́n ní òun náà ni ìdírákùn ṣe ní ìdírákùn jazma alama wà àlẹ́yìn bó sì wọ́n lọ pé ìdìrá ṣe yẹ alama kan ó náà ní ká mọ̀ bí nǹkan ti rí gan kéèyàn ọmọ ẹ̀ bí nǹkan ti rí ní ọlọ́run ti máa nẹ́bí wa dáwó ti kí ni ìgbésẹ̀ tó kàn lẹ́yìn pé ọlọ́run bá ṣe ọ́ ló ní mímọ́ àwọn ni wọ́n kọ́ lálá ámdùlélà ilẹ̀ tí fàtọ́lá náà làkẹ́tìrí tí fàtọ́lá mi ní ìbádì alákẹ́tìrí ọ̀rọ̀ bàbá àtọmọ ọ̀rọ̀ wọn jọra wọn ìkan náà ni wọ́n jọ sọ jáde lẹ́nu wípé àwọn dúpẹ́ fún ọlọ́run ọba lórí wípé ó dá wọn lọ́lá lọ́lá tó ju tọ̀pa àwọn ẹgbẹ́ àwọn lọ ẹ̀wùká kí ni wọ́n ti dúpẹ́ lórí kí wọ́n lọ́lọ́run fún wa ìmọ̀ náà lọ́lọ́run lóhun fún wa torí wípé ìjẹ́ ọba ìjẹ́ adájọ́ tọ́lọ̀ ń ṣe fún wa ọlọ́run ṣe báwọn ẹlòmíì náà fìràhùn na lásìkò náà ọba ni adájọ́ lòun náà jẹ́ torí wọn kẹjọ wa bá ọba ni adájọ́ lòun náà jẹ́ torí wọn kẹjọ wa bá ìdàn tó bá wá lọ jẹ́ sípà nẹ́bí dáúdà nẹ́bí Suleiman tó bá wá lọ jẹ́ sí pé wọ́n dúpẹ́ lórí tọ́nà sí fún wọn wọ́n lè dúpẹ́ lórí pé káwọn páwọn náà jọba lórí pé wọ́n jẹ́ adájọ́ ṣùgbọ́n èyí tí wọ́n fi kún yẹn wípé ní fábọ́ọ̀lá náà ọlọ́run dá wa lọ́lá léyìí tó ju ti ọ̀pọ̀ náà àwọn ẹgbẹ́ lọ. nínú ìbáraẹni mú mi ní. pápá jùlọ àwọn ẹrú ọlọ́run tó bá dá ọlọ́run ọba mẹ́ kí wọ́n nígbàgbọ́ nínú ọlọ́run ìtọ́nà tó fún àwọn ẹ̀yẹn ó tún ta pọ̀lọ̀pọ̀ ó ju tàwọn ẹgbẹ́ àwọn lọ eléyìí náà ni ìtọ́ka lákọ̀ọ́kọ́ nínú ọ̀rọ̀ ọmọlẹ́kẹ́wú ọgbọ́dọ̀ pàtàkì eléyìí tó ń wá ó ti gbọ́dọ̀ pé nǹkan pàtàkì ni ẹni tí bá ti ń wá nǹkan ntọ́ba wa pàtàkì èèyàn pàtàkì òun náà ni torí di eléyìí kápẹ́ra wa sákìyèsí lábala abẹ yẹn táwa náà máa ronú sí àyà Qur'an nínú sí ànẹ́lùwà Dáúdà àtàlẹ́bí Sùlẹ̀mánì fi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ló pé ìmọ̀ tọ́lọ́run fáwọn wọ́n á tó júwe ìmọ̀ yẹn gẹ́gẹ́ bí wípé ọlá ńlá kan pé kéèsì gbogbo èèyàn ní máa fún ẹni tọ́lọ̀ bá wá fún kó lọ́dọ̀ ọlọ́run lọ́rùn rí sí lọ́dọ̀ ìkan nìyẹn tó tẹ̀lé ọlọ́run àlejò láńsọ wa pẹ̀lú ọwọ́ ànábì Sùlẹ̀mán níbi ogún bàbá rẹ̀ títí ànábì wa Dáúd alayhi salatu wa salam alayhi salatu wa salam ànábì Sùlẹ̀mán níbi ogún bàbá ẹ̀ ǹjẹ́ ilé ló jogún ni àbí ilẹ̀ kan ló jogún ni àbí pọ́pátì kan tó jẹ́ olówó iyebíye ọ̀lànẹ́bì Sùlẹ̀mán jogún rárá ó jogun ìjà nẹ́bí ọ̀rọ̀ eléyìí tó ṣe pé yẹn náà ni ìtànẹ́bí wa zakari yá náà bẹ náà lé lórí ànẹ́bí wa ọ bẹ ọlọ́run ọba lórí ẹ̀ ń kó fún lọ́mọ torí kí ni yẹ̀rí ní ọmọ tí ó jogun mi. wọ́n

èyí ogún tánàbí wa Suleiman tó jẹ òun o ó jogún jánàbí ọ̀nà ó sì jogún mímà eléyìí tí ọlọ́lọ́wọ́ bá nẹ́bí wa Dáúdà náà bọ́lọ́ tẹ́ ti pa méjèèjì papọ̀ pa méjì náà lòun fún lákọ́kọ́ anẹ́bí Suleiman wá ń jẹ́ ní ọmọ rẹ̀ fún bàbá ẹ̀ ń ọmọ mi lẹ́yìn ọmọ mi àǹfà ni bàbá tó bí bàbá wà á ṣe gbìyànjú títí pé àwọn ah, ìwọ̀n náà gé o tó tó wù mí ní tí wọ́n bá bẹ̀rẹ̀ tó múra dáadáa títí ẹ̀ tó tó tó jújú wa lọ kọ̀ bá dà ọmọ ya máa rí bàbá ẹ̀ gẹ́gẹ́ bí pé rọ́bìṣì bàbá ń ṣe bàbá kọ́ra kò ní rí bàbá yẹn gẹ́gẹ́ bí wípé àánú ọlọ́run kẹ́jẹ̀ bẹ́ lára bàbá wọn pàápàá jùlọ tọ́lọ́wọ́n bá tún wá ní kádánwò ló wà ń bẹ̀ kó ṣe yí pé ọ̀pọ̀ gbà ó lè mọ́ sí púpọ̀ lọ́wọ́ bàbá èyí wù ní èso wà á lò gẹ́gẹ́ bí ọkọ̀ tó ní ti fúrú ọmọ bẹ́ẹ̀ nígbà àwọn àjọ gbogbo ní títí wọ́n ló ti òkú ti di òsì tí wọ́n ló ti òkú ti di àìní fẹ́ẹ̀sì ni oore ńlá tọ́lọ́ ti fún bàbá rẹ̀ tọ́mù tọ́lọ́ ti bàbá rẹ̀ láàbá tí ò wá jẹ́ àbá òun gbájú ẹ̀ tó náà bá máa ń pa gbájú ẹ̀ ní rí bàbá rẹ̀ nínú àwọn tí ó ń jẹ́ wá kẹrin àlè ìlélẹ̀ ìdáwà náà ti mú nígbà tó kéré náà yìí ọgọrọrú àwọn ọmọ bẹ́ẹ̀ bó ti ẹgbẹ̀rún fẹ́ yọ padà padà síbẹ̀ kọ̀ wá débá rún tó bá yẹ pé lórí lórí tí wọ́n fẹ́ ẹnu díẹ̀ díẹ̀ tó bá ṣe bala bala bala bala yẹn òun náà lọ́sẹ̀ fún ìdílá ìdí ìgbà òun náà nínú padà wọn. kò ní ìdíkà ẹsẹ̀ máa sọ ní o àlèkà lọ́pọ̀lọpọ̀ lẹ́nu bá àná ti ṣe rìn rẹ̀ táàrí lọ́pọ̀lọpọ̀ náà ti ṣe ìdírọ́pọ̀ ẹ̀pẹ́ à tí bàbá tó rí òun lọ́pọ̀ lẹ́kọ̀ọ́ òun sí náà ni ṣùgbọ́n gbà náà òun ò gbọ́ òun rò yí pé

ọlọ́wọ́ ní alẹ́bí Sulaiman ó wá ń sọ ń jọ́nà yìí pé yá ayọ̀n náà wa ó wá pe àwọn èèyàn níjọ́ náà níbi tí àwọn èèyàn ti péjọ ó lẹ́yìn èèyàn ọlọ́run lọ́lá nínú ọlá tọ́nà ọba àlejò ọlá dá mi òlé nà máa ń fi kọ́ tọ́ yìí ọlọ́wọ́ ọba àlejò ọlá bí mà ohun tí ẹyẹ ń sọ tẹ́yẹ bá sọ̀rọ̀ mọ́ ìtumọ̀ tó wí mọ́ lágbọ́yé zabzabat eléyìí tó ń jáde níbi tẹ̀sfíìr àtọ́ìr ìsúfẹ́ ohun ẹyẹ tó ń jáde yẹn bọ́ bá jáde mọ́mọ́ tó ń wí ìtumọ̀ tí ń sọ oyé mi láàbọ̀ tẹ̀sfíìr sọ wípé ayé fáyìmà àtúwàtò tọ́ìr wà máa tẹ́kúlù ìdá sófìrọ́t tẹ́yẹ bá ti gbọ́n pẹ́ tó bá ti gbọ́n apá pẹ́pẹ́pẹ́ tó wá ń dún pẹ̀lú ohun ẹ̀ bóhùn yẹn bá ti ń jáde mọ́gbọ́n tí wí èyíhùn náà jẹ́ kan nínú àánú ọlọ́run eléyìí tọ́lọ̀ ọba àlékẹ́ ọlá tó ṣe bá nẹ́bí wa Suleiman ó wá ń sọ eléyìí ìyẹn nínú ẹ̀ ó tún wá padà pàápọ̀ ọkọ̀ọ̀kọ̀ sí ní wípé zikirul am bada lakab lẹ́yìn ìgbà tó ti sọ̀kan nínú ẹ̀ nínú àwọn oore tọ́lọ̀ ń da ọwá ni wàhú tí náà mi ń kó lè ṣe yìí wàhú tí náà mi ń kó lè ṣe yìí ọlọ́run fún wa ní gbogbo nǹkan abẹ́rìnká àwọn tẹ́lẹ̀ wa sàlàyé lábẹ́ẹ̀bẹ̀ pé sọ́lọ́ lè fún yà gbogbo nǹkan yẹn wọ́n ní rárá wọ́n ní gata alẹ́bí Sùlẹ̀mánù sọ mẹ́yẹ pé ọlọ́run fún wa ní gbogbo nǹkan ni pé yẹni ọlọ́run fún wa ní gbogbo nǹkan mímọ́ ùtí ì gọ́ìrìnà gbogbo àwọn nǹkan tọ́lọ̀ máa fáwọn èèyàn pátá táà máa rí gẹ́gẹ́ bí ọlá táà máa rí bí ipò táà máa rí bí àjùlọ ọlọ́run fún wa ọlọ́run tí wọ́n là nẹ́bí ọlọ́run nínú èyí tọ́jọ́ gánà ní inú àwọn èèyàn táàmà bí wọ́n pé ọ̀gá lẹ́ni inú àwọn èèyàn òun là nẹ́bí ọlọ́run ọlọ́run ti wá là nẹ́bí ọlọ́run nínú táwọn èèyàn máa fi pé èèyàn ní nọmba one of the citizen nínú ìlú òun ni kéèyàn jọba ọba tó ní wá nínú ètò ọ̀làjú ayé tí wọ́n fi máa rí wípé ọ̀gá lẹ́yìn òun ni kéèyàn tún jẹ́ adájọ́ ọlọ́run tó ti wá ládájọ́ nínú tí wọ́n tún máa rí wípé ẹni yìí ó ní àwọn sàkọ́ọ̀bàlá ó ní àwọn ọ̀làjúlá òun ni kọ́ gbọ́ èdè gbogbo àwọn nǹkan tí bá ń sọ bẹ́yẹ ń sọ̀rọ̀ agbọ́ bálùjẹ̀nù sọ agbọ́ ẹwùká ọlọ́run dá nẹ́bí wa Suleiman ó dá bàbá rẹ̀ náà ọdá lọ́lá nígbà tó àwọn ọlá dá إن هذا لهو الفضل المبين إن هذا لهو الفضل المبين dájúdájú ẹlé ìtọ́lọ̀wọ́ bá lékẹ́ ọlá ṣe fún wa yìí ọlá ni o làówà fọ́dùlò mòbí ọlá ni o tẹ́yìn èèyàn bá máa lọ́lá àwa fúnra wa gan máa lọ́lá ẹ wo òsùlùbù tí a bá rù yẹn fi wá abẹ́rìnkan tẹ́lẹ̀ pé ń sọ̀rọ̀ báwọn èèyàn ni kò sí ìǹkáàrù kankan ní ọ̀rọ̀ tí ń gbé kalẹ̀ abẹ́ẹ̀kọ́ ni ṣùgbọ́n gbà tí ń fìdí ọ̀rọ̀ yẹn múlẹ̀ fún wọn pé tí ń sọ o kò ní ìdíkẹ́ ìjàmíyàn lórí ẹ̀ ọ̀rọ̀ tẹ́ẹ̀lẹ̀ ìjáyàn ń pa ubi nínú sùdúbù kábàr ìnà àdà dájúdájú èyí tí mo sọ ọ́ lẹ̀ yìí láwọ́ àlùfọ́dùlù nìbí dájúdájú ọlá tó fojú hàn tí òsèǹtó lè takò ọmọ yìí pé ọlá ni látọ̀dọ̀ ọlọ́run ọba kí wọ́n wá fi tùbí tẹ̀lé wàhújìrọ ní túnlẹ̀ eléyìí tó wá wáyé lásìkò ànábì wa Suleiman àwọn ọmọ ogun wọ́n kó jọ wọ́n kó wọn jọ níjọ́ kan lọ́dọ̀ ànábì wa Suleiman nínú àwọn ọmọ ogun ẹ̀sì ní àlìjẹ nínú àtèyàn wà táàbì mọ̀ ipẹ́ ọlọ́ndà ànábì Suleiman lọ́lá nìyẹn nínú àwọn ọmọ ogun tiẹ̀ títí ń kó kí àwọn àlìjẹ nínú bẹnu wọn ọ̀gọ̀rọ̀ nínú àwọn ọba ayé lénìí ntọ́pọ̀lọpọ̀ bí lọ wọ ẹgbẹ́kẹ́gbẹ́ tọ́pọ̀lọpọ̀ bí lọ rin ìrìn kúrin lọ́pọ̀lọpọ̀ bí lọ ṣèṣekúṣe òun ni kí wọ́n ra àlìjànú sóhun àlìjànú ọ̀hún fẹ́ nú àwọn tí Sùlẹ̀mánù ránṣẹ́ jù tẹ́lẹ̀ nínú àwọn látọ́lọ́dá Ànábì wa Sùlẹ̀mánù nìyẹn bákan náà ń bẹ nú tó jẹ́ alágbára nú àwọn èèyàn bákan àwọn ẹyẹ ń bẹ ń bẹ gbogbo wọn ni wọ́n péjọ níjọ́ náà lọ́dọ̀ anábì wa Suleiman. ìpéjọ wọn jọ náà wà hùn yusakun gbogbo wọn ni wọn dá gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ wa níjọ́ náà tí gbogbo wọn dá gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ wa níjọ́ náà. حتى إذا أتوا على واد النمل nínú àwọn ìgbékalẹ̀ ọ̀rọ̀ sọ gbogbo ẹ̀ lásọ tún sọ nígbà míì tàbí wọ́n sọ wípé ẹ nígbà náà lẹ́yìn ìgbà tí nígbà òkò ní yọ́ máa jẹ́ àwọn nǹkan míì nígbà tí wọ́n péjọ tán kí ni wọ́n ṣe wọ́n bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ̀rí kò sí wá ń tọ̀lá kánẹ́mẹ̀ yẹn wọ́n bẹ̀rẹ̀ ìrìn àjò wọ́n lọ ìtòjá wa mọ̀ yí pé nígbà wọn péjọ tán wọ́n lọ òun ni àlùgọ́yà àtá ẹ̀rí àtà wọ́n wá ń bá ìrìn àjò wọn lọ wọ́n fi wá dé aláwádìí námlì wọ́n dé àgbà láwọn àwúrèbe wọ́n dé kọ́mpáǹdì àwọn àwúrèbe níjọ́ náà lọ́dún náà lọ́hùn nígbà wọ́n dé bẹ́ẹ̀ ọ̀rẹ́ tí nàmúlẹ̀ pé wọ́n ma bẹ́ẹ̀ ni kẹsí wọ́n ti débẹ̀ tán torí pé ọ̀rọ̀ tó tẹ̀lé yẹn ó jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ pé ni wọ́n ma ilé awurebe yẹn tán ọ̀kan náà àwúrèbe olórí wọn ni wọ́n ń sọ fún wọn jọ́nà yìí pé ayú ànàmùlòdòkòlù

àwọn kan kọjá lọ sí wọn ni àwọn onímọ̀ pàwọn àti tẹ̀wà mẹ́lẹ̀ àìmọye ìrà tí wọ́n náà onima tẹ̀wẹ́lẹ̀ ní tó onímọ̀ eléyìí ń jẹ́ ara ọlá tọ́lọ̀ ń dà nẹ́bí wa Suleiman náà فَتَبَسَّمَ ضَاحِكًا ń bẹ̀ tóbi sọ̀tàn àwúrẹ́bẹ̀ sọ ń jọ náà ó dé tí gba ànábì wa Suleiman atẹ́gùn ó gbé wá fún ànábì Suleiman àwọn ànábì Suleiman gbọ́n tó wí pàtàkì sámàdọ̀ ìka ànábì Suleiman wá rẹ́rìn músẹ́ ó rẹ́rìn músẹ́ abẹ́nìkan ọpa méjèèjì papọ̀ tí wá ní àti kéèyàn rẹ́rìn sókè òní méjèèjì lọ́hùn

ntọ́lọ́run fún ọ yẹn kìí ṣe yìí fi ṣe gbéraga sáwọn tí ó jù lọ kìí sì ṣe ìfisọ àwọn ẹni tí ò nírú ẹ̀ ìfowọ́n sọ wọ́n di èèyàn yẹpẹrẹ lábẹ́ rẹ̀ bí kò jẹ́ sí wípé ó máa dúpẹ́ bọ́lọ́wọ́ bá ní anábì Suleiman ó wá ń sọ ń jọ́ náà wípé ìrẹ́ ọlọ́run àwòrẹ́ni gbàmíláyè kò jẹ́ kí n lè máa dúpẹ́ ìdẹ̀ra ẹ léyìí tó ṣe fún mi yìí Ànàmdá lẹ́yìnyàwó aláwà lẹ́yìn. Ìtẹ́lá tó ṣe fún mi tó ṣe báwọn tó bí mi. Ìyẹn bàbá tó bí mi nìyẹn. Wà á ná mẹ́rẹ̀ sọ lè hàn. Ìrẹ̀ ọlọ́run mo tún wá ń bẹ̀ ọ́. Pípe ní kò gbà mí láàyè, kò lè jẹ́ kémi náà máa sekún ta bá ń lẹ̀. <laughs> Alájẹtán ni ọmọ mi, èyí tó bá ń lẹ̀ yóò jẹ́ àjẹrun. Òun ò wá ní ìtí ó sekún irú èwo ni wọ́n fẹ́ jẹ́ ọ̀gọ̀rọ̀ wa yìí náà ọ̀gọ̀rọ̀ wa yìí náà labá ńlẹ̀ bí tí wù kọ́ ma tí èbá ti ṣe pé ọwọ́ lọ́gbà sílámù ọba ńlẹ̀ náà nì ṣùgbọ́n tó bá lé pọ̀ wọ́n lọ àgbà sílámù ń di ilé yìí tọ̀ alẹ́ kọ́ bẹ́yà ọba ńlẹ̀ náà ṣùgbọ́n wọn náà padà tọpa tọ́nà fẹ́ bí wọ́n sẹ̀sán fẹ́ bí yín òun ni pé nínú kọjá pé bàbá rẹ̀ jó níwà dáadáa ó lè má lẹ́sùn ọlọ́wọ́ bá nìkan lámà sẹ̀sán bẹ́ẹ̀ náà ọ̀gọ̀rọ̀ ẹlòmíín náà ń bẹ kọ́lá ń bẹ nínú àwọn tó já àwọn sálàbù náà ní eré ìsáájú ìsọ pé wọn ó kú sínú kẹ́ni ó ni ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ èèkàn wa lénìí torí ìdí eléyìí a ń bèèrè tàbí ìwọ̀tọ̀ wá rí àwọn tó jẹ́ olùmẹ̀sìn bí ọ́ èyí tí wọ́n se lẹ̀ mọ́jọ́ parẹ́ sekúnrin ìyìnlá nẹ́bí Sùlẹ̀mánù náà ń sọ yìí ó ń dúpẹ́ ẹ̀dẹ̀ látọ́nà ọba fáwọn bàbá rẹ̀ tó jogún ẹgbẹ́ ọ̀rọ̀ wọn máa so mọ́ra wọn ni kí lọ́wọ́ ìlú ọwà jogún lọ́dọ̀ àwọn bàbá rẹ̀ òun náà wá ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lórí tó jogún yẹn pé oore ni tí wọ́n mọ̀ pé oore ló ti ẹ̀jogún lọ́dọ̀ àwọn tó bí ọ àṣẹ́bọ̀ bá wọn lórí ìsìláàmù ní oore yíwọ̀n gan tó fún ọ oore ni gbogbo ọtọ́ báwọn òbí rẹ nínú islam tó fi wá ń ṣe islam yíwọ̀n gan oore àkọ́kọ́ ni turupa àbáwà gbogbo ọmọ kọ̀ọ̀kan tá a bí láyé làámà ni wọ́n máa bí lórí àdámá wọ́n máa rí àlìfẹ́tọ̀rọ̀ húná wọ́n wà ní islam olórí islam ni ọmọ kọ̀ọ̀kan tí wọ́n bí ilé lórí ńlá àbàwà ibi tọ́mọ ti lè sàgbákò kó se tí ọba ṣe láyé òun náà ni àwọn òbí tọ́mọ wá bí lálágbákò tí ó wà jẹ́ ńbẹ̀ ó ṣeéṣe láti sọ fún ọ wípé ọba àwọn òbí rẹ̀ ní islam ó ṣe islam oríire ní fún ọ tó ẹ̀pá tó bí ọ wọ́n ti fò náà kó tó di pé wọ́n bí ọ náà ni tó bá lọ́wọ́ ẹ̀ náà ni ọjọ́ ju wọ́n náà bá tẹ̀padà àwọn náà wọ́n jìsà ní àbí àwọn abọ́ gíbọ̀ pẹ̀ àwọn abọ́ náà ó wá bá àwọn òbí rẹ̀ ní mùsùlùmí oore náà níyùn náà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run mi ọba bá wọn nínú Islam oore kan níyùn náà léyìí tó ganú àwọn oore tọ́lọ̀mọ́ sí fún ni anábíwá Suleiman òun wá ń dúpẹ́ gbogbo àwọn oore tó bá lọ́dọ̀ bàbá rẹ̀ tó jogún lọ́dọ̀ Dawud ní ń bẹ̀rẹ̀ ọ̀bà yí pé ìrẹ́ ọlọ́run dákun jẹ́ ń lè dúpẹ́ àwọn ìdẹ̀ra yìí Kémi náà wá lè ṣe dáadáa báwọn tó sàájú yìí ti ṣe dáadáa. Wà dẹ́gbẹ́ ní ìbẹ̀rẹ̀ mẹ́tíkà. Nínú àwọn dáadáa tí ń tọrọ kọ́lọ̀hún jẹ máa lè ṣe. Àwọn ọ̀rọ̀ kan bẹ tẹ́bì máa sọ ń bí. Ọ̀rọ̀ àwọn àfáà náà nìkéṣe mi mo o. Ìmọ̀ wá lọ́pọ̀lọpọ̀ gbáyé pé, Inna Usna Inda Zaidi. wàwà kúbù hàn ìdá bá kiri wàwà kúrí hàn ìdá Usina iná usna da lọ́dọ̀ zayd ń gbà mí wàwà kúbù hàn ìdá lọ́dọ̀ àbákiri rẹ̀ jẹ́ orí wàwà kúrí ṣùgbọ́n lọ́dọ̀ kò ẹ̀tì ẹ̀dá eléyìí

òun ni wípé anẹ́bíwa Suleiman ọ̀yàn rí ẹ̀ tó ń tàbá ní amọ́lá ń sọ́ọ̀lì á lọ́dọ̀ ẹlòmí tó bá wà tó bá wà dáadáa lóhùn sí ni sọ́ọ̀lì á náà ni ó jẹ lọ́dọ̀ tí ẹ̀ tó bá sí ìwà kan dáadáa ni wọ́n ṣe fún ṣùgbọ́n tó wọ́n gbọ́ yé ah, o àbúrú Suleiman wá ṣe tẹ̀síìrò ọ̀rọ̀ yẹn pẹ̀lú pé tàrùdọ́ dáadáa tó ń sọ òun lè yí tí ò níyàtọ̀ tó yẹ pé ṣíṣẹ́dì náà bá sọ dáadáa ní ó pè bíbákiri náà sọ dáadáa ní ó pè ámúrì náà dáadáa ní ó pè òun lè yí tọ́nà ọba àlekọ̀ láyọ́nù

wọ́n sọ lẹ́ẹ̀kan yí pé wàhú ṣírọ́ ní Suleiman abẹ́ẹ̀kọ́ wọ́n péjọ ọ̀rọ̀ yìí tún wá padà síbẹ̀ láàrin àpéjọ wọn tí wọ́n ń lọ yẹn táwọn nǹkan ti tún ṣẹlẹ̀ Suleiman wá wò pé ah, ah, láàrin ẹ̀yìn péjọ dada. dáadáa àdébí Suleiman wà rí láàrin wọn wọ́n ń béèrè ọ̀là máa lé ẹ̀lẹ́ ṣe táàrí wúdúwúdà ìmọ̀lọ́gbà lọ sóhun ọ̀wá ni òun ò sí ń bí لو عذبنه عذابا شديدا tọ́bá wá lọ dé máa fi ìyà jẹ́ máa pọ́ níṣẹ́ àwòrán àzùbàhà náà wù. nínú yàtá àbọ̀ ń rí sọ pé anábì Suleiman ní lẹ́mí àti fi jẹ́ níjọ́ náà ó jẹ́ pé kòrán sọ pọ́n wọ́n ní ìyàtọ̀ fẹ́ fi jẹ́ ni wípé yóò tu àwọn ìyẹ́ rẹ̀ yóò nìkan tu ìyẹ́ rẹ̀ yóò wá máa lọ bẹ́ẹ̀ nínú punishment náà láàrin fèrè mẹ́lọ́wọ́ fi náà ni àbí kó wọ́n ṣe ni aola adiba anna àbí kó wọ́n dù ìkánú ìyà méjèèjì yẹn láàrin sọ wípé òun ó fi jẹ́ ẹ̀kọ́ lè yí náà ìwọ bàbá ìwọ ìyá ìwọ ẹ̀gbọ́n ìwọ olùkọ́ ọmọ akẹ́kọ̀ọ́ rẹ̀ kan ó máa fàyà fi ilẹ̀ bí ìlérí ẹ̀ torí wọ́n náà lè padà lọ kó sí mẹ́tọ̀ wá rọra o lápẹjúwe kágbé látọ̀dọ̀ olùkọ́ torí gbogbo wa náà tá ń já kẹ́kọ̀ọ́ náà àwa náà tún jẹ́ olùkọ́ ń bò mí náà àbẹ́ ni akẹ́kọ̀ọ́ kan ò wá rí kíláàsì wá ní lágbájára ìjáde tó bá mú ẹgbà wá kò sẹ́ni tó lè ní kọ́ mẹ́jì wà láì mọ́ ọlọ́wà búra kò sẹ́ni tó lè kọ́ mẹ́jì à lónìí tó bá ní ó tí ì mọ kí ló gbé jáde ó tí ì mọ ibi tó lọ pàtó dé padà wọlé wájú bá àrùnkùlà àmùdírù ni wọ́n náà ní sẹ́ gbogbo akẹgbà lọ́nà ni mùdírù náà kọjá gbàdúgbà ọmọ yìí ni kẹ́ gbé kíláàsì wà dáa ṣe bí mo sì wá náà sẹ́lò ní o ìbúra rẹ̀ tó búbò lójú kó tó búra wọ́n náà máa fàyà fi lẹ̀ ìyá ọ̀darí wọlé oníkọ́mọ dúó ńlé àbáwọn méjì mẹ́ta ni wọ́n wálé ẹnìkan yín ọ̀gbọ̀dọ̀ já ẹni tó bá tí ẹni tí bàbá ńlé yóò jẹ ìyá

nínú tẹ́mi máa sọ pẹ̀lú ànábì ọlọ́run nìyẹn àwọn ànábì ọlọ́run agbá òun náà sáàsìké bí ìwọlẹ́nu tí àzígbẹnu tí lánàbì ọlọ́run ànábì ọlọ́run ọlọ́run fẹ́ kó kẹ́kọ̀ọ́ ń bẹ̀ ní ló fi fi yẹn sọ́gbọ̀n gan wọn ó wá bí parí ẹ̀ wípé aolàyá tí a níbi sultani mubin aolàyá tí a in tó lè má mú mi fìyà jẹ́ in tó lè má mú mi dù òun ni kó rí àwọn ẹ̀rí ìdí ọ̀rọ̀ tó ń fà tí ò fi kí òun náà wà láàrin àwọn ìyókù níbi àbítọ́bá di mú wá lókù ẹgbẹ́ àrẹ́bí sọ̀rọ̀ mọ́ ti ṣe ó ti fàyà sílẹ̀ torí pé ń náà bá wá ṣerú ẹ̀ṣẹ̀ yẹn tóun bá padà wá jẹ́yà ọ̀ ni ìyá kùsù jò ní wọn ná àyàfi ti wà ń bẹ̀ bi torí ìdí eléyìí فمكث غير بعيد فمكث غير بعيد فقال أحدت بما لم تحط به ọlọ́wọ́ bá lè kí ọlá ní fàá lẹ́yìn ìgbà náà makata gọ́ẹ̀rọ bá yìí ní anábì Suleiman wọ́n wà láàyè tí wọ́n wà láì pẹ́ sígbà náà jọjọ fọ̀kọ́ọ́lá àhàtù bímá ọ̀gá mo ìtí mo mú wá lélẹ̀ yìí torí pé òun náà ti mà ó ti ráwọn èèyàn ó ti ráwọn kan sí nígbẹ́rẹ́ pàpọ̀ wípé mọ́tò ọ̀gá lọ dàrẹ́ ti o gẹ́gẹ́ bí tí wọ́n náà ti bínú tí wọ́n náà wá fẹ́ràn ẹnìkejì rẹ̀ tí wọ́n náà máa kíláàsì yẹn tí wọ́n ẹnìkan tó ìbá ọmọ ṣe bẹ́ẹ̀ mú parọ́ mọ́ ni tó ti sáré kọ́lẹ̀ pé sáàsì béèrè rẹ o bí tó bá wà o ó ti sáré sẹ́ǹsì mẹ́sẹ̀gì sí ìtọ́ ọmọ ṣe o hmm? tó bá yẹ pé lórí àbòsí ni ó jìyà o ètò ń ṣe yẹn bá pé lórí àbòsí ni lọ́sáré ó ti mọ ibi tó lọ kó lọ ó lọ wà ẹ̀dá ni bí èsì béèrè rẹ̀ yẹn ó ti sáré tẹ́sì mẹ́sẹ̀gì sí ó ti sáré òfófó làákà sí ó ti jìyà yìí ṣùgbọ́n lórí ètò àpẹ́ ń tọ́ dáa ní tó o lè gbalada lórí ẹ̀ ọwọ́ kù bó ṣe ṣìyàtọ̀ láàrin ìwo ní gbalada àti ìwo ní ṣègínì o ìwo ní gẹ̀yà torí ìdí eléyìí kúdíwúdà náà ti wá kẹ́pin wípó ṣeéṣe kọ́gà ó ti máa wáhun torí kí wọ́n ló wúlò púpọ̀ fún ànábì Suleiman nínú ẹni nínú nǹkan tá ànábì Suleiman máa rí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ní kíákíá gẹ́gẹ́ bí ká sọ pé ẹni tí òbí sábà máa ń tè ránṣẹ́ jù sáré ọmọ amúkiní ọmọ ni wọ́n pẹ̀ òun náà wọ́n pè bẹ́ẹ̀ ni wúdíwúdà náà rí jọ́nà lọ́hùn mọ́nà ti wá dé ló ti tara wí tẹnu ẹ̀ kọ́wọ́ ẹgbá ọmọ bàbá tí wọ́n lọ sáré máa wí pípa kó tó di fún wọ́n béèrè kan lọ́wọ́ tí Aha mi máa lam tó ti bí ojú mi tó nǹkan kan mi rò pójú tó rú ẹ̀ abẹ́nìkan ojú mi tó nǹkan mi rò ju tó torí ó gbé ọ̀rọ̀ kalẹ̀ náà pẹ̀lú ẹ̀kọ́ èyí yá bí sí àgbàlagbà bí kò ránà ìṣọ́ náà nìyẹn bó ṣe tún náà nìyẹn ààyí tí kò ránà ibi padà ó àhátù mi máa lam tó ti bí ojú mi tó tó ju ò bá ní àhátọ̀ òyẹ́ ni pé kí kiri káàkan abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n bí n tó wù ní pé ojú mi gán ní nǹkankan ojú mi tó kankan ojú ti yín tó wàjí ìtúkà mi sábàyìn bí nàbà ìyẹ kí mo ń bọ̀ láti ìlú kan ìlú tó ṣe wípé wọ́n sàbí ti orúkọ ìlú náà sọ́dọ̀ àwọn kan tí wọ́n ń látò wọ́n lẹ́ni tọ́kọ́ jẹ́ orúkọ náà orúkọ òǹtọ̀hún gangan ni gabshams gabshams ló kọ ẹni tọ́kọ́kọ́ jẹ́ ìkan nínú ìdílé náà máa wọ́n tẹ́bí sí ìgbèmíkọ́ nùsùlán láti káò ìsájọ̀gbà wà yìí gangan o ń bẹ́ẹ̀ nù tẹ̀sí mú gbé lọ́wọ́ ìgan arákùnrin náà sì ni wọ́n ní wọ́n mú lẹ́rú ni wọ́n mú lẹ́rú látara ìmúnilẹ́rú inú èdè lábáwá òun ni wọ́n á padà fi sọ kọ̀bílà yẹn kọ̀bílà yẹn náà ní padà wá jẹ olórí nínú ìlú náà nígbà pẹ́ lórí ẹ̀ ni wọ́n ń sọ fún Suleiman wípé àtìlú sábáyì òun ni mo ti bọ̀ wá

nínú lóga tẹ̀núwí ni yóò kí ń ṣeré ìtumọ̀ta lè fún ní èdè Yorùbá ni wípé mo múrò kan wá ìró àmàdájú tó tún ní sífà wípé èèmọ̀ ni kò yẹ pé ọ̀hàn nẹ́kàrà àbẹ̀yẹn pé ọ̀hàn nǹkan tẹ́yìn òrírí ọjọ́ ni lójú òun lè tí mo tó rí yìí ọwọ́ bẹ̀rẹ̀ sí sọ kí ni jọjú bẹ̀ náà ní wọ́dẹ̀ tuntun mú àtàn mọ́ lárábìnrin kan láàrin wọn jẹ́mìlẹ́gùn wọ́wọ́ ìtọ́jọ́ mi lójú bẹ̀ ní wípé arábìnrin yìí ní sọba lé wọn lórí ìyẹn nìkan kọ́ wọ́wọ́ ti àtúnmí kò lè ṣe yìí gbogbo nǹkan lọ́lọ́run fóbìnrin ta wí wọ́lá àrùṣùn àdí ó tún wá ní àga kan ah! ẹ̀ lè sọ pẹ́ nírú ẹni ọ̀gá wà láàrùsọ ní àríf àga àga ńlá tó yani lẹ́nu làgánà àgánà tó bí pọ̀ bí wúdúdà ti sọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ ti dè mọ́ pé àrísùn àbí àga ńlá kan bẹ tó tún ní bí tí wù kí èèyàn kí ìjẹ́ni ọlọ́run kọ́ wà lára èèyàn tó

ṣùgbọ́n pé wòlíì nǹkan ó lè jẹ́ wòlíì ó sì lè bá àwọn sọ̀hábà alẹ́bìnrin sọ̀rọ̀ ń balẹ̀ ṣùgbọ́n wọn náà lè ju wòlíì kan tó jẹ́ ní eré dáadáa táyé gbọ́n tó gbajúmọ̀ lọ wọn náà lè ju àwọn onímọ̀ kan tá a mà lánàá wọn náà lè ju wọn lọ látàkó kọ́dídá abàtì àrùbá bù kólù máa ń sàárọ̀ aládàrúbí wọ́n sọ́nà kólù máa ń lẹ̀kùn yẹn òun lẹ̀kùn tó sì ní lẹ̀kùn já nẹ́bí ọlọ́run ó sì lè jẹ́ tó àbá nẹ́bí mọ́ ọkàrí wọ́n náà lè jáwọ ẹni ńlá bìtàná torí ìdí eléyìí anẹ́bí Suleiman ó tè mọ́ wá bí ó dúdá ti sọ pé àgá ńlá kan bẹ tóbìnrin yìí ní àgá náà tóbi pọ̀ mọ̀ fún bẹ̀ ní wípé àgá àwọn tuntun yìí lọ mọ̀ fún bẹ̀ ní yẹn àgá yìí tóbi o ẹ̀ ọ̀gá tí ẹ̀ bá tẹnu mọ́ nǹkan ah ẹ̀gbọ́ báàmì ah tí àánú lè wọ́n tóbi bàbá ló gbọ́ ẹgbẹ́ tí ó ju tèmi lọ́gọ́rùn ah, mi sọ bẹ́ẹ̀ àmọ́ tí àwọn tóbi dé tóbi torí ìdí eléyìí ìyẹn nìkan kọ́ wájá títù àwọ̀kọ́ máa wájá títù àwọ̀kọ́ máa yẹ síjúdú lálẹ́ tó wá jọ ni lójú tí mo rí pẹ̀lú wọn èyí tó jẹ́ àjọjú tó ju gbogbo ẹ̀ lọ òun ni wípé mo rí wọn àtàwọn ìjọ ẹ̀ òun ni wọ́n kúrí lálẹ̀ fún fún òun sí ọlọ́run ọba tó dá wọn وزين لهم الشيطان أعمالهم èṣù sì ṣe tí wọ́n ń ṣe ní èṣù ṣe lọ́sọ̀ fún wọn ẹgbẹ́ àmàlẹ̀hùn ẹ̀rí ẹ̀rí pé ìdọ́fà nákàrà sí márífà nìyẹn ó ti wá di márífà àmàlẹ̀hùn ìrìn fà sí ìjọsìn tí wọ́n ń ṣe iṣẹ́ tí wọ́n ń ṣe yẹn èṣù màdákùnrin ṣètọ́n tẹ́sí máa ń gbà wọlé sí ìyàn la bí sì ti máa ṣiṣẹ́ nínú ọpọlọ ẹ̀dá òun ni wípé gbogbo ń tó bá jẹ́ dáadáa dáadáa yóò sọ́dà ẹ̀dá lójú rẹ̀ gbogbo ń tí ọ̀bá sì da yóò sínú òun wà yóò zẹ̀yìn sínú òun orí ọ̀ma pè ní dáadáa yóò sì máa dé lọ́mọ̀ọ́ inú tẹ́sí nìyẹn eléyìí wá lè tún ṣàṣeyọrí ẹ̀ lórí àwọn ìjọ sábàyì níjọ náà pàtó tí àwọn ní sẹ̀bìl ó fẹ́ léyìí táwọn padà kúrò níbi àṣẹ̀bìl ìyẹn ni ojú ọ̀nà yìí tó ṣe déédé ojú ọ̀nà ìgbàgbọ́ ilé tó dúró déédé pẹ̀lú ọlọ́run látara bẹ́ẹ̀ wọn jẹ́ni tó mọ̀nà náà aláàbùdúdú lílá ilẹ̀ àwọn yìí èsù sàfẹ́yọrí lórí wọn kò jẹ́ kí wọ́n máa forí balẹ̀ fọ́lọ́wọ́ ọba ọba tó mú nǹkan tó pamá nínú sánmà kí ni àwọn nǹkan tó pamá nínú sánmà òjò ó pamá síbẹ̀ ọlọ́run pamá síbẹ̀ àwọn áàsì sí ọ̀rọ̀ oríṣiríṣi tó jò ń gbé jáde ọlọ́run ọba àlejò ọlá pamá ń bẹ nínú ilẹ̀ náà irúgbìn áàkì ìbọlẹ̀ yóò pamá síbẹ̀ yóò tún padà tún mú tí ó sì wá láǹfààní jáde ọlọ́wọ́ bá tó ṣe léyìí ẹ̀rí ọlọ́wọ́ bá tó ṣe léyìí àwọn ẹ̀yẹn ọ̀má láti forí kanlẹ̀ fún ọ̀n Wẹ̀rẹ̀lẹ́mú máa tún fún náà máa tún nínú. Ọlọ́run ọba tọ́ ẹ kánjọ́ sí fún. Ó náà lọba tọ́ ma ń tọ́ pamá àti ń tọ́ hàn. Eléyìí náà, ká lọ mọ̀ ẹgbẹ́ ọlọ́run ẹwà ń parí ẹ̀kọ́ yàrá ìdá gbangba alẹ́ ọlọ́run ni ẹ̀rí ibi tí wọ́n lọ pa mọ́tò tí ṣe pé ẹnìkan kò gúrí mi ma yí pé àwọn tó pọ̀ lórí ọ̀rọ̀ àbírí ìlú ìlú ta ni o tọ́nà bá tí ya ti kò lè bá rí ọ̀nà ọlọ́run torí bá ibi tí ò sí mọ́tò ti tẹ̀sí ni o tí ó di ẹ̀sìn pẹ́ẹ́rẹ́ ọba ti tọba ti torí ìdí eléyìí ọlọ́wọ́ bá ọlá ó ń fi ìtàn yóò fi ń yé wa látòrí ẹyẹ ojúdà tí ń kíṣẹ́ rẹ̀ jọ náà ọlọ́wọ́ bá ń sọ yìí náà ni Allahu Allahu ń sọ yìí òun náà ni ọba tó ní ọba tí ò sírú ẹ̀ ọba tá a gbọ́dọ̀ jọ́sìn fún nǹkan mí lẹ́yìn ẹ̀ ọba tó ní alẹ́ àràtì eléyìí tó tóbi jùlọ ọlọ́wọ́n ọba yẹn ni ọyẹ fẹ́ jọ́sìn fún ṣùgbọ́n wọn ò jọ́sìn fún níjọ́ náà lọ. jàmáà àtọ́mọ́ apẹ́ ìtàn yìí gùn nítorí súnmọ́ má lè parí ẹ̀ ni àmọ́ àwọn ẹ̀kọ́ kan bẹ tó wù wá ká sì mú níwájú òun làánà fi ń gé pépèpé

atọkùnrin àtòmìnrin wa sáájú ni àdínsì àbá wa abdullahi umar òun ló jẹ́ ká gbọ́ bẹ́ẹ̀ pé kó lò fún fún màṣẹ àárọ̀ ìyá wa gbogbo wọn tó bá ti tọkùnrin tó bá ti gbéyàwó sílé olórí ìwọ náà lórí ìwọ ìyàwó àti dúkìá ọkọ rẹ nínú ilé yìí tọ́nà ọba tí sáré ìtọ́nà bá wà rẹ̀ tó bá ti wa bẹ́ẹ̀ ó wá náà gbogbo wa náà olórí náà ni torí ìdí eléyìí bẹ́yàn bá wà nípò olórí bọ́ ọba gbọ́ ọ̀rọ̀ kan èyí máa sáré bẹ́ẹ̀ náà ẹ gbogbo àwọn ọ̀rọ̀ tí ó ní Ah, ọ̀gá obìnrin ní darí wọn ẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ wọn farabalẹ̀ gbogbo tí ń wí ah, ó ní àga kan ẹ̀ lérò ẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ wọn farabalẹ̀ gbogbo tí ń wí nǹkan ẹ̀ ó yẹ kó fún ní ó jẹ́ kíni kó mú ara ní tágìrì láti tètè rí àti lóyẹ̀ ó farabalẹ̀ kí lọ wá padà sọ ó ní sànáńdó ọ̀lẹ́ sànáńdó látọ́dọ̀kùdà kún tàmínà kàbíbí ó ní tẹ́ sọ yẹn òdodo ní àbírọ́ ló pa áwòye sí ń sọ ya fẹ́ mà bọ́yá òdodo ló sọ àbírọ́ torí bí tọ́ọ̀lọ́ àwọn òkú débẹ̀ ló débẹ̀ ti lórí ọ̀kan náà àwọn ọ̀rẹ́

tàbá wọn bá wọn bá nìkọ́lá ìsọ́nà sátò ìjọ ní ń já àfún fásikún bì náà bẹ̀rẹ̀ àwọn tó wọn bá lékè ọlá lọ kẹ́lìmà fásikù fún bẹ̀yẹn nínú àwọn tó bá bẹ̀rẹ̀ tẹ́ bẹ̀rẹ̀ kẹ́lìmà yí pé ọ̀rọ̀ kábàrù fẹ́ gbé kábàrù wá ọgbọ́dọ̀ sí kíni ọgbọ́dọ̀ sí investigation eléyìí sí yóò lọ́rìn yẹn pé tí ó fìdí múlẹ̀ kó mọ̀nàdìkì wá bọ́ láàrin ọmọ ẹ̀dà àrin wọ àtọ̀rẹ́ kan ọmọ tí lágbáyà fún parí wọ́n lọ́yà bẹ̀rẹ̀ ọwọ́ àtọ̀ ọ̀rẹ́ rẹ̀ wá lọ́wọ́ sálámù tó wá sáwọn wá ndị sálámù kí ló ndị ìdíbi sẹ́yìn ní ndị tó ẹ̀ mọ̀ ndị mọ̀nàbìkì ni ọbẹ̀ láàrin irú ni kọ́kọ́ ti fáńdìsì náà kọ́kọ́ ti wájú torí pé àwọn alágbára ọ̀rọ̀ tí ó ní ìdá sọ fún Sulemani yẹ tí ò bá ṣe pé Sulemani kọ́kọ́ gbìyànjú àwọn ọgbọ́n àtòyé lórí ẹ̀ láti ọ̀rọ̀ múlẹ̀ ojú náà gbogbo tí bí jà níjọ́ òní gbogbo tí

kóyé wọ́n ni kọ́lá ti yá ayíwá mẹ́lá kọ́lá ti yá ayíwá mẹ́lá Ẹ̀kọ́ lè léyìí bá ti darí àwọn àtàbá ń jẹ́ olórí lè lórí. Ó lè di lọ́la fún àbí ọ́ ṣe ṣáàmà ní kọmítì kan. Ó lè dì mọ́mù ńlá nínú òlù o lè di olórí ilé iṣẹ́ kan o lè di olórí kan níbì kan ẹ̀kọ́ rè ẹ̀kọ́ tí balikis náà ń lò ẹ̀kọ́ ni ta lè mú mẹ́ ìgbà tí lẹ́tà tọ́dọ̀ ẹ̀ òun náà lọ́kọ́ rí lẹ́tà kò dákẹ́ lórí lẹ́tà tọ́dọ̀ ẹ̀ ó pé àwọn ẹmẹ̀wà rẹ̀ ń sọ fún wọ́n pé ọ̀rẹ́dì ayé wọn mẹ́lẹ́wù tíra alápọ̀nlé kan wà lọ́dọ̀ mi o lẹ́tà kan tẹ̀ mí lọ́wọ́ o náà kí ló wà ní tíra náà. mi sùlẹ̀yìnmẹ́nà wa ìnáwó bísmìlá ìrọ̀hàmánì ní wípé mo náà pẹ̀lú orúkọ ọba tá a gbọ́dọ̀ sí nǹkan míì papọ̀ mọ́ ó ti ṣe wáàdí fún wọn ó ti júwe wáàdí wípé òòtà wọn ń lọ bísímìlá àwọn olùkóso ń bẹ̀ yẹn tí wọ́n rẹ̀ náà ní kéde ọba tá a gbọ́dọ̀ sí nǹkan míì pẹ̀lú ẹ̀ ọba tá a gbọ́dọ̀ fẹ́ nǹkan míì lọ ìtumọ̀ aláwọ̀ náà nìyẹn lẹ́tà tó kọ yẹn wà jáde bẹ́ẹ̀ ọmọ ọba tí a gbọ́dọ̀ sí nǹkan míì pẹ̀lú ẹ̀ aláàníyàn ọba bẹ́ẹ̀ mọ́ lọ́gbọ̀dọ̀ fún wa ní àìrójú nípa nǹkan ní bákaná arahman gbogbo ń tẹ wá ní pátáláyé ẹgbẹ́gbẹ́ gbogbo à ń tẹ́ ń sè yẹn ló jẹ ní ọlọ́run àwọn afúnni tó bá wù láyé ní arahman lẹ́tà yẹn ti ti wà sí wọn ọba yóò jẹ́ kẹka oní arahman arahim ṣùgbọ́n bí tí ìwùkẹ́ wá láyé kọ́pẹ́ tó ẹ padà jáde láyé tẹ́wọ́ jáde láyé yóò ọlọ́wọ́ bá lè fi ọlá wá sẹ̀sán lórí ilẹ̀ bá gbáyé mi ẹnìkan wá ní gbádùn lálìkì àmọ̀ àyàfẹ́ tó bá ti tọ́lọ́ ìtumọ̀ bí sùn láì ràmọ́ rẹ̀ tó wà bí lẹ́tà tó kọ nìyẹn torí pé ìtọ́wà nù lẹ́tà nítorí ṣe ìfárà rẹ̀ nìyẹn èyí ò ń dúó fún dáwà ẹ̀kejì wá fẹ́ dúó fún ipò ọ̀rọ̀ mi fẹ́ dúó lórí ẹ̀ lórí ipò kíni ipò wípé bẹ́ẹ̀bálẹ̀ lágbára ajùmíyìn lọ alátàlú àlẹ́yà alátàlú àlẹ́yà wá tún mùsùlùmí èyí tí mo wá sọ sáájú pípọ̀ ọlọ́wọ́ bá ọ̀kan ní kásìn

kọ́dà láwọn tó dojú wa yìí náà rí àtẹ̀lé àwọn pírẹ́sidẹ́ǹtì kan rí tó lè pé ọmọ pàṣẹ fáwọn pírẹ́sidẹ́ǹtì orílẹ̀-èdè míì tí wọ́n sì máa tẹ́kẹ́lẹ̀ tí wọ́n sì máa tàn lórílẹ̀-èdè wọn bó ti ẹ̀jẹ́ sí wípé nínú òfin kò lẹ́tọ̀ọ́ ṣùgbọ́n látara wípé wọ́n fi ẹ̀wùtọ̀ wọ́n mọ̀ bẹ̀rẹ̀ torí ìdí eléyìí ìyá yìí sọ ntọ́ wà nù lẹ́tà wọ́n ka lẹ́tà fún ilé gbogbo ilé pọ̀ ntọ́ wà nù lẹ́tà ọwá kú ìyá sẹ́wọ́n kálukú lọ́wọ́ ní. ọ̀rọ̀ bí yá yíò alimẹ́lẹ́wò. ẹ̀yin èèyàn mi lẹ́tà lẹ́kọ̀ọ́ yìí ọ̀yá ẹ̀yin náà mú mọ̀ràn wá fi àmúrí nípa àlámà ní ọ̀rọ̀ mi tí mo sọ fún yìí kí ni tẹ́rí kí lẹ́fẹ́ káte. máa kún dùgbọ̀ sí ẹjẹ́ ní àmúrọ̀ ní àjá. ẹ̀yin náà mà mí tẹ́lẹ̀ mi sa ládàgbé mi sì ṣe ẹni tó ṣe pé yóò máa lo ìjọba ṣe tó wù mí léyìn lórí èmi náà máa ń gbàmàrà èmi á máa ṣe kíni èmi á máa gbàmàrà ọ̀kan náà àwọn akọrin adàbùnà ní kílórí fúlátàbà bí ṣùgbọ́n alẹ́ ìkábọ̀ lọ́dá fàyín ìlànà kọ̀ wá bí ẹ̀yìn ń bá àwọn bí ẹ̀ka ni inú tí dáa bàlágà yìí lọ́wọ́ fàyín ìlànà kọ̀ wá bí kó wà tán lẹ́lẹ́kọ̀ọ́ فإن القوافي قوة للقوادر لا بأس بالشورى عليك غضاض دان mo rò pé ẹni tí ò tó ọdí fún ọ ní márùn mo rò pé yẹpẹrẹ rẹ o

irun kéékèèké wọ̀nyẹn tẹ́ rí yẹn àwọn ìyẹ́ kéékèèké tí máa bẹ lára ẹyẹ ó wà tán lèlè fọwáàdì ìrànlọ́wọ́ lọ́jẹ́ fáwọn ìyẹ́ tó ga bẹ́ẹ̀ rú bẹ́ẹ̀ bá ti ìyẹ́ kéékèèké yẹn ìyẹ́ ńláńlá yẹn lóbi agbára yìí tẹ́gẹ́ ni agbára yìí tó òbí ẹ̀kú tó máa wò torí ìdí eléyìí kọ́ ara nìkan kọ́ akó kéré tí ó fún ọ ní márùn náà torí ìdí eléyìí ẹ̀yìn náà mọ̀ yìí pé mi ò kí ń dá ọ̀rọ̀ gé pọ́n kí wọ́n sọ pé mo lórí tẹ́yìn náà oṣù tẹ́yìn náà oṣù ìdá tẹ́yìn náà oṣù ìròrí náà léde láàbì pé náà rí sọ torí ìdí eléyìí rí o.

ọ̀rọ̀ tọ́pọ̀lọpọ̀ wọn sọ nìyẹn ah, àwọn náà lágbára agbára wà tẹ́ gbogbo tẹ̀sí àwọn àwọn ìtò tọ́lọ́mẹ̀ ènìyàn ṣùgbọ́nsá o èyí táwà sọ yẹ ìmara ní ìwọ̀lá láfẹ́ wa tó ọba rí sí ẹ̀tọ́ náà rẹ̀pẹ́tì náà jáde mẹ́ náà ìwọ̀n tí wọ́n náà mú wọn náà láàká ṣùgbọ́n náà ò pé kó pé òun jẹ́ olóòrùn tọ́ba sọ̀rọ̀ máa rẹ̀ bẹ́tẹ̀ ń tọ́ ń jẹ́ olórí yìí tẹ́bi olórí yìí láàrin ara yín kágbé láàrin àwọn ọmọdé kéwú kódà yìí máa wáyé gbà mí tọ́ ẹ pé ó lè jẹ́ pípẹ́ ẹni tó ṣe tó ń jẹ́ mùtágbèlè awal ó lè mẹ́jọ òun ló jẹ́ mọ̀ dúpọ̀ àmọ́ wáyé gbà torí pé ń gbà lọ pẹ̀pẹ́ àgbàjọ tí kọ́kọ́ wọlé bóyá nìkan lẹ́yìn ní màdúbù yìí ẹ wá lè mọ̀ màá fẹ́ bílẹ̀ káwọn àbánu ti rí pé bóyá ó lọ́n bùn lẹ́bùn bá a ti máa kọ̀ǹtró kíláàsì ìwé yìí náà wà òwe tìbùjẹ ká bílẹ̀ ẹlòmíín lè ní opportunity wípé kọ́ máa ṣe first comment kọ́dà ilé lọ béèrè fún ọ̀rọ̀ kan lọ́rẹ̀ kọ́mọ̀ lè sàlàyé rẹ̀ fọ́tẹ̀ yín lọ́rùn ṣùgbọ́n kọ̀ tó mọ́tẹ̀ láti bẹ́ẹ̀ sọ́dọ̀ ìlú ọ̀làyé pàpọ̀ tìmọ̀ yín lọ́wọ́ tó tìmọ̀ ìdáàbò bì. bẹ́ẹ̀ bá wá jésù pẹ́ nìkan bí tí wá wù kórí irú kò tọ́nà bá wá tó wọ́ sí ń bẹ̀ tẹ́ bá ti lé ní pé eléyìí ló lórí yín ẹ̀ máa mọ̀rọ̀ sí ìwọ̀n bí tí òkè làákàyè rẹ̀ ó pé tó mọ́gbọ́n tó fi làákàyè rẹ̀ sọ tí ó wúlò fún gbogbo yín lóòótọ́

قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوا Balkis wá jẹ́ kí wọ́n mọ̀ nǹkankan tí ó sì yé àwọn gẹ́gẹ́ bí ti jẹ́ wípé ṣáájú pé sí ọ̀dẹ̀ èèyàn, pé sì fi afọ́kùn pé mo pè ní jolóòrùn nínú tí wọ́n máa fi yẹn jọ lórí oníkàrí fún tọ̀ ní làákàì làákàì gbèjìlá ṣùgbọ́n lẹ́ni nísìn ìtọ́jọ́ ni lójú lọ́pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè kan lọ́pọ̀lọpọ̀ àwọn ìlú kan òun lẹ́ni tó bá ti lè ṣe tọ́ọ̀dù tó lè dàlú dáadáa wọ́n àpẹ jáde tó lórí ẹ̀rì tí tọ́pọ̀ jù láwọn dúkan nìyẹn o ìlú tí wà ní ẹ̀kan ti ṣẹlẹ̀ ní Nàìjíríà ní ṣẹlẹ̀ Nàìjíríà àbúrò ìṣẹlẹ̀ Nàìjíríà wọ́n lọ́wọ́ tó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ o àmọ́ àwọn àlú kan máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹni wá lè ṣe tọ́jú dáadáa tó lè sáàdá àbí tó lè tó lè tàlúrú tó lè tó lè ta ọkùn kárú ẹ̀rùn náà lẹ́gbẹ́ àbíṣe lórí kò tí kò torí àbíṣe lórí o torí pé kíni torí wọ́n bẹ́ẹ̀ lọ yìí ọ wá lè mọ́ nílá aká ìkẹ̀kẹ́ lọ́pọ̀lọ́ ṣùgbọ́n tàbá bẹ́ẹ̀ lọ síbi ìsan ìsáájú ẹni

ṣùgbọ́n àwọn náà wọ́n lọ fẹ́lẹ̀ ara wọn wéwọ́n ṣùgbọ́n wáyé tí ò yé wọn kò tí ò yé wọn ó ní a ah, Bẹ̀rí àwọn alágbára, àwọn ọlọ́lá, àwọn onípò, bí rẹ̀ tó kọ lẹ́tà sí wà yìí. Tí wọ́n bá wọ abúlé kan, Absadu wá wọ́n bà jẹ́ o. Tẹ́ pé ìlú wá ṣe rẹwà, ìlú wọ́n ṣe rẹwà ń gbára lọ́dọ́. Tẹ́ pé ìlú wá rẹwà, ó jọjú, ó wojú rí, tí ẹ bá wọ ní ìlú yìí ẹ ti mọ̀ ogun ò ní wọ ìlú kan ìlú wo ní jọjúmọ́ o ojú àpá ìjojú ara o wọ́n bà ní oúnjẹ o وجعلوا عزة أهلها أذلة عزة أهلها أذلة gbogbo àyín olóyè tààlà ní tẹ́ẹ̀nà rí àyín pẹ́ ní kó bá ti kẹ́ ní gẹ́gẹ́ yìí wọ́n sọ yín dẹ̀yẹ̀ yẹ́ ní ṣe o wọ́n sọ yín dẹ̀rú wọ́n mú yín lẹ́rú ẹ̀dẹ̀ ní yẹpẹrẹ وكذلك يفعلون ilé ìta sọ yìí tó wà ní òtàn nìyẹn ẹ̀yin lè mọ́mà báwọn tó jẹ́ olórí àwọn tó jẹ́ alágbára bí wọ́n ti máa bí nìyẹn ní òtítí wọn nìyẹn wà ní mọ́sílẹ̀tún ilẹ̀ yìí ń bí àníyàn ti ń bẹ̀rẹ̀ sí rọ̀tún nínú ẹ̀kọ́ tààtòrí mú bẹ̀yẹ ni wípé kò wá ní famu kó wáyé tí pé tí wọ́n náà fẹ́ wà ní ẹmọ́wọ́n mi ó kíkọ́ mọ́ tó jẹ́ kan tẹ́gẹ́ ni jẹ́ kan máa ń tọ́ bẹ́ẹ̀ dùn bàtí kí sọ́wọ́ aṣọ sínú ẹ̀fún pẹ̀lú tèmi rò òun èmi ọ̀bá wò pé ká mú àdíyà ká mú gìtì kábẹ̀ ránṣẹ́ sí wọn tá bá fi gìtì ránṣẹ́ sí wọn àwọn kí ni wọ́n mú bọ̀ lésì ká máa tí wọ́n mú bọ̀ lésì ń gbà abẹ́rẹ̀ ká kíni ká tí wọ́n mú bọ̀ lésì ìgbà táwọn yí dọ́dọ̀ Suleiman àwọn tí wọ́n rán lọ Suleiman sọ fún wọn yí pé àà ọ̀rọ̀ àbúmí jùlọ ní ìbìmọ̀ ní

ọgọ́rọ́nù àwọn ọmọ ẹlẹ́ẹ̀kẹ́ kò sí ìsọ́ọ̀pù pẹ̀lú wọn mẹ́lẹ́lẹ́ wọ́n kàdùkú náà mú máa là lọ sí ibi táwọn ayé máa lù sí ni ràìtò náà sàkọ́dí máa lù ìlà máa lù ní ìsàwò máa lù wà máa lù ibi owó ń bẹ̀rẹ̀ láàrin àwọn ẹ̀sá lọ ẹjọ́ bá tó lọ́dọ̀ rẹ̀ àwọn ọ̀bẹ̀ kó lọ́dọ̀ rẹ̀ ràìtò náà sàkọ́dì dáàbù ilá mẹ́rìndàwó dáàbù wà mẹ́lẹ̀ ìgbàlẹ̀wó dáàbù pàánìwò náà sàkọ́dì dáàbù ẹni ó ní kó jù lọ́dọ̀ àwọn lọ́dọ̀ rẹ̀ tó bá ẹjá máa pàtàkì Islam ti ń bẹ lọ́wọ́ wa o ẹjá máa pàtàkì ìmọ̀ ẹ̀sìn eléyìí ti ń bẹ lọ́wọ́ wa o èyí tí wọ́n gbé wá yìí jàmá Ànábì Suleiman ò dégẹ́ni o Ànábì Suleiman ò ní sí ìjẹta Ànábì Suleiman ò kú kú sí ń bẹ lọ́wọ́ ẹ̀ nínú mà nínú ìjà ànẹ́bí ọlọ́run pé eléyìí ò lè gbé kí n má sàbí ọlọ́run mọ́ bẹ́ẹ̀ eléyìí

tá a bá ní kán wá tán láwọn ọ̀wá á wá jà wọ́n o àwọn ogun tá sì kó wá wọn lè wí sáǹdì wọn lákíbálálá òun sì ha wọn lè wí sáǹdì wọn o kódà lànà já náà òun mi ni àdẹ́là á lè wọn kó nù lù wọn àtọ̀mọ́dé ẹ̀yẹ pẹ̀rẹ̀ tẹ́ pé sì sọ ìwọ̀n tẹ́lẹ̀ wọ́n jẹ pẹ̀rẹ̀ kó mẹ́ni o jàmáà eléyìí òun ni níta fẹ́ ká mú kí làwọn nǹkan tó padà tẹ́lẹ̀ kò jẹ́ pé àwọn ni mo pa àwọn nǹkan wọ̀nyí fún bíi péjì méjì ìsúná ò bá débẹ̀ lẹ́yìn olùgbà mi gbogbo tí mo kọ́ lọ́wọ́ yìí nínú ibi tí mo ti fẹ́ lò àti débẹ̀ ṣùgbọ́n kí ni àṣeyọrí tàbí ìṣèlú ìmọ̀ àlùbàrà wá sí fọ́fà sí ẹ̀rọ àṣeyọrí nígbà tó dúró lórí òdodo ìtọ́ parí àwọn ọmọ ẹ̀yà kí lọ parí ẹ̀ ọ̀rọ̀ tí bá lè ní ìpadà tó kọ́ láti رب إني ظلمت نفسي قالت رب إني ظلمت نفسي وأسلمت وسليمان لله رب العالمين Tíwọ́n náà bá lè gbó dédé lórí òdodo, ọ́ sàgbéyọrí, ẹ̀wọ̀n tó wáyé láàrin Bàlìfíì àti Sùlẹ̀mán àtàwọn ìjọ Bàlìfíì àwọn ìjọ balikisi padà jùpá jù tẹ́lẹ̀ balikisi fún rẹ̀ jùpá jù tẹ́lẹ̀ ọ̀rọ̀ tó padà jáde lẹ́nu ẹ̀ ní wípé rọ́pì ìnílọ́la ń tó náà sí ìrọ̀rùn ọba mi èmi náà máa pé mi náà ti sàbòsí lórí wípé à ń lọ jọ́sìn fún òòrùn ẹ̀hẹ́n wọ́n báyìí mo ti wá jùpá jù tẹ́lẹ̀ àwọn ní máa Suleiman níbi ayé bí wá títọ́ ti Suleiman kò yé bí wá títọ́ ti Suleiman mo ti ju pájú bẹ́ẹ̀lẹ̀ lè lá máa Suleiman èmi náà ti ju pájú bẹ́ẹ̀lẹ̀ bọ́lọ́wọ́ bá àlejò ọlá bá dúró déédéé lórí ó ríṣẹ́ ọlọ́run ọba jẹ́ àwọn èyí ó sì padà gbàtọ̀ ọlọ́run látara rẹ̀ ṣùgbọ́n ó ní àtẹ̀mọ́ra o ó ní kẹ́ni ó ní àtẹ̀mọ́ra àwọn náà ti dúdú lọ́pọ̀lọpọ̀ tàbá lè ti dúdú lọ́pọ̀lọpọ̀ tá a lè fara da ewúro rẹ̀ ẹ́ oye mi ó padà tẹ̀wá lẹ́nu tá a lè fara da ewúro rẹ̀ adùnní lè kẹ́ni adùnní gbẹ̀yìn ewúro abẹ́rẹ́ ọba àti ìjọra ẹgbẹ́ ta wílé ti bọ́lọ̀ kúrò lọ́pọ̀lọpọ̀ وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم السلام عليكم ورحمة الله وبركاته